ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ oko sàwọn sódò ẹ ti gbẹ́ ẹja ńlá pàpà rẹ̀ pẹ̀yà pẹ̀ ìjọ̀gbọ̀n lẹ́gbẹ̀ẹ́. èkó ń bá màámi ọmọ òfúra. ìyá wọn ti ń dẹ́ ọgbẹ́ náà kárí lọ́nà bí háàyè. ẹ̀mí tó ń lò ó yàtọ̀ o. dé láti ṣe. Debbie wojú mi lórí ìdúró mi tí mo dúró tí mo gallant always yìí wo kíní nọ́mbà six yóò sọ fún kò ṣe mọ́. mo ní kó lọ ṣe mọ́. <laughs> Ah, wọ́n bí irú ọ̀rọ̀ wo ló sọ lẹ́nu ẹ̀ náà so bí wọ́n ṣe wà yìí sìn òun so igi wọ́n máa tún igi tí ẹni àbí o fẹ́ sọ di ìdá bó ṣe dàbí o mú wá sí ọmọ ọlọ́mọ o mú wá sí ìbàgbé fún wa kọ̀ọ̀kọ̀ torí pé wọ́n ń wá sọ́dọ̀ wa ń bí báyìí sìn òun ṣe sí wa ṣe sí ẹ padà o dẹ̀ rí pé òun lórí lọ́dọ̀ olórí tiwa ń bí òun fẹ́ olórí tiwa ó dẹ̀ ń ṣe sáwà wàhálà wa ò fẹ́. kò ní mí nì. kí ló wá fọ àyàtọ̀ wa sọ pé kó wa kọ̀ọ̀kọ́ ń bi ṣé kàn ṣe ẹni. ta ló fẹ́ gbé báàgì àlùbọ́sà tó fẹ́ máa fẹ́ ń bi. níta ni. ṣé mi ni mo fẹ́ fẹ́ kò sáwọn sẹ́ẹ̀tì ẹ̀ ń bi àwọn sẹ́ẹ̀tì ẹ̀ kan ò sí mi ta ló fẹ́ fẹ́. wọn ò bí kú. ó kù sáyà ẹ̀yìn nìkan ló kù sí kí ló ń ṣe àwa ọ̀dẹ̀ kẹ́yìn jẹ́ àgó ẹ̀jẹ̀ rárá ó jẹ́ kó rí ẹ pé mi kò sáwọn sẹ́ẹ̀tì ẹ̀ ń bì. ak three district alaye má bàa sọ ẹni tì wò ó jẹ́ nǹkan ọkọ fún ẹ amóruyin ó fẹ́ sọ di dà bí ó ṣe dà tó bá dẹ̀ ń ro lọ́kàn ẹ̀ pé bóyá ó lè dà bí bó ṣe dà á jẹ́ pé ẹ máa gbówó dání tẹ́fẹ́ gbé fún mi. ilé ìmélòó lára ẹ ọmọ atẹrọfọ dìde ọmọ tèmi ti nọọsì láti gbé bí láti kékeré ó ń dùn fún dán fún wọn á mú sẹ́yìn ń gbọ́n bí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ kéèjé mọ́ ayé àwọn tó dé ẹ̀rọ dẹ̀ni. dáṣọ ah, àmín àmín. olú eburúkú ni ẹ ní. tó yà wí kò dáná yẹ kí ní bójú ẹ jẹ ni. aláyé eléyìí kankan fúnra ẹ̀gbọ́n ò ní ṣe irú ṣé ẹ mọ ibi tí ọmọ ilẹ̀ ti gan ohun kankan fúnra ẹ̀ ṣé ẹ mọ ibi tó ti ṣe wá ni. abókí lọmọ ọmọ mọ́lá ni eléyìí ó tẹ̀lé mọ́lá ni òun kò ní sọ bẹ́ẹ̀. single gbóru ẹpin ò sínú géèmù yẹn rárá. ọlọ́run ṣọwárí wọ ẹyẹ létí tiẹ ò ní bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ díẹ̀dì kó sọ fún mi gbàgbà. o lè gbéra bí ìyá rẹ̀ kò sọ sọ kí n gbà ó ń ṣeré ní ọmọ mi ó ń gbọ́ ọ̀bẹ kọ̀ọ̀kọ̀ ẹ ó fẹ́ lọ kiss ó fẹ́ gbẹ. ìyàwó afọ́gbọ́n ìyàwó afọ́gbọ́n ẹ sọ̀rọ̀ ní ìlú ṣọlẹ̀. don Number six àbí kí ló ti ń pè. yes. wò mí dáadáa. o ṣe. kó tútù mi wò. o ṣe. ẹyin babes. báwo ni mo mọ. o dúró dédé. don six látẹnu ẹni yìí lọ èmi Débì mo wá sọ fún ẹ lẹ́ni ìgbésẹ̀ mi ò ṣe mọ́. Ẹjọ́ kan wà ẹ sọ wá sí wọn nílẹ̀ ìṣan ìjókòó. a wéré wọn ti wá mú ẹ kọkọ kọkọ bí lo kọkọ bí lo. bàbá wọn ti mú ọmọ yìí gbèsè àwọn ọmọ yìí ti lọ gbèsè o. ẹ̀kọ́ tá à ń sọ láti ìkẹ́ o. mélòó lára ẹ̀ wà á láì tàn láì mo fọ́ náà bá ti dùn sí láyé ẹsẹ̀ ló máa fi yìí padà. awo ọkọ ìlú. ìyálóde àwọn yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní bí ọdẹ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí bí ìlú bá sì ń ṣàárẹ̀ torútorú là á wò bí ọrọ̀ ajé ìlú ìṣe ń lọ kò dáa tó ó ti wálẹ̀ jù ìlú ò sì fararọ ojoojúmọ́ lọmọdé ń pariwo ń làwọn àgbà sì ń pariwo pẹ̀lú ilé ìlú ilé wọ́n sì ní àgbòní wà lọ́jà kórè ọmọ tuntun ó wọ́ ìyẹn ló mú mi pè é pé kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí kó tó di pé àwọn òòlù bẹ̀rẹ̀ sí ni máa máa kọrin wọ́n á máa pariwo wọ́n á máa kóra wọn jọ pé àfẹ́ àgbà ìyẹn ló mú mi pè é ẹjẹ́ àtètè wá nǹkan ṣe sí kí la fẹ́ ṣe. ọkọ ìlú kò ní bàjẹ́. àgbà yín á dalẹ̀. àṣẹ àṣẹ. ẹ̀yin lẹ́yìn káwọ́ àtẹ̀yìn ìbẹ́ẹ̀ tí wọ́n ṣe pè mí jọ́sí mo sì ti báwọn onílẹ̀ sọ̀rọ̀ mo ti bi fálẹ́rì ọ̀rọ̀ ifá sì ti tọ́ mi sọ́nà ń tá a ṣe ifá lẹ́bọn làgbé ó ní bàbá ilé rúbọ kàǹkà èyí tí kagún láyà ifá lẹ́kú òkè bí eku ifá lẹ́yẹ òkè bí ẹyẹ ó pọ́n mi èèyàn àfọ́hùn bí èèyàn ẹ mọ̀ bá a ní gbọ́gibọ̀pẹ̀ kínú gbarúmọlẹ̀ mọ́dún ifá lẹ́bọn làgbé ó ní bàbá ilé rúbọ kàǹkà èyí tí kagún láyà tá a wá gbẹ́bọ̀n lọ́sàn-án gan-an tẹ́bọ̀ fín tẹ́bọ̀ dà ijó bíjó ayọ̀ báyọ̀. ẹ bọ ọ̀sán kankan. ẹ wò ó baálẹ̀ ọkọ lò ẹ̀kọ́ ti fojú mú mu hàn bí ọ̀rọ̀ lóluwàbó ti sọ lẹ́yìn ó ní ká gbé ẹbọ ẹ jẹ́ àṣẹ ẹ má tó jẹ́ ká máa káwa kẹ̀yìn mọ́ ohun tí ẹ jẹ́ ká ṣe nù. kò ní bàjẹ́ fún ọ̀ká rẹ̀ ìyálóde ẹ awo ńlá wo la máa gbé bọ kàǹkà tí ń kagun láyà kí ni nǹkan ẹbọ náà kí ni nǹkan ètùtù. wọ́n ní kò sí ohun tí ń bàgbà nú jẹ́ bí ifá dáadáa tí ò yẹn bọ́ bí ká gbọ́ pẹ̀lẹ́ jọ́lẹ̀ kà tí ò yẹn ohun ètùtù àmọ́ fọ́ dáadáa tó yẹn bọ́ tó yẹn ohun ètùtù ọgbẹ́rẹ́ ká má dùn ifá yìí ò béèrè ohun tó pọ̀ lọ́wọ́ wa níbo dìde ẹran ńlá fi ṣètùtù ọ̀hún a wà pèsè ẹbọ ọ̀hún á jẹ́bọ kàǹkà àti ìkágún láyà gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan gbọ́sàn gan la gbé bàbá tí wá ń gbẹ́bọ ọ̀hún lọ lọ́sàn gan ẹ mọ̀ pé tọkùnrin tóbìnrin tí wọ́n bá ń kó wà lọ́nà wọ́n máa kọnu hà Ah. Ah bó ní kálukú bá ti ń yanu ọ̀hún ìjó bá bíjó ayọ̀ báyọ̀ eku wá ń ké eku ẹyẹ náà ké bí ẹyẹ ọmọ èèyàn fọ́hùn bí èèyàn bá a bá ti rí bí fìdí ẹbọ ọ̀hún kálẹ̀ kà ní ní kòríta mẹ́ta ni ó ẹbọ kàǹkà tí ń kagún láyà àbẹ́ẹ̀gbọ́ bí fákọ́ ṣe wí ni wọ́n lẹ́yìn ikún làgbìn pa ìgbà tí ikún bá dóko nìyẹn pàjẹ́ ní afọ́ ọ̀hún mìlà njọ́ àgbẹ̀kọ̀hún aró màlúkò kọ́hún oṣù lèkèlèkè kọ́hún ẹfun ọ̀mìlà káàlẹ̀ wọ́n nẹ́bọ ni kó mú ṣe ọgọ́lù bá a bá ti lè ṣẹ́bọ̀ yìí ìlú àtúbà àtúnṣe ìjọ abijó ayọ̀ báyọ̀. ọ̀kárí kò ní bàjẹ́ ṣẹ́tíṣẹ́ ní bá ti rí inú mi máa ń dàrà mi a máa yá gáígáí ni ẹ wo gbogbo nǹkan tí mo rò òun lẹ sọ wẹ́rẹ́ ẹ bí ṣé ni. omi gbóná ò gbọ́dọ̀ pẹ́ lẹ́nu àwọn ìpẹ́sà kéèké. ó máa kán òun máa kàn. ẹ̀yin ìṣòwò ẹ bá wà tó èyí ṣe. ẹ̀pọ̀ wọn kan ta lẹ́yìn òun mọ̀. ẹ̀yin ìṣòwò ẹ bá wà tó èyí ṣe. ẹ̀jẹ̀ wọn kan fi lẹ́yìn òun mọ̀. ẹ̀yin ìṣòwò ẹ bá wà tó èyí ṣe. ẹbọ tá a gbé ìkẹ́bọ fín kẹ́bọ dà o. àṣẹ. kẹ́bọ dájú rẹ ọ̀hún kúrekúre. àṣẹ o. torí asúré tètè ló kọ tá a pè wọ́n jọ́ àrìnà gbẹ̀rẹ̀ àìnàgbẹ̀rẹ̀ ńlọ́kọ tá a pọ̀ṣù àìgẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ wọ̀lú lóko tá a pè dìde alágògò dẹ. ẹ̀yin ẹbọ ìyá gbé ọtọ orí kékulélé kébí èkú ni o. bẹ́ẹ̀ni. kẹyẹ náà kébí ẹyẹ. bẹ́ẹ̀ni kọ́mọ èèyàn fọ́hùn bí èèyàn. àṣẹ. kákeré mọ́dọ̀ owó ẹ̀wùràwé. àṣẹ. kí gbogbo nǹkan máa tùbà kó máa túṣẹ́ ní o. àṣẹ. kó wá rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. àṣẹ o. ó yá ìyàwó tó orí mi bí mo ṣe tó orí mi bí mo ṣe mọ má jẹ́ ń ṣiṣẹ́ ìjì iṣẹ́ adíá fún ìfàjàsọ̀ lọ́jọ́ táyé rẹ̀ ò rojú tọkàn rẹ̀ ò balẹ̀ ó ké pe ifá rẹ̀ ó ní ẹ̀yàfi tí mo bá mú kan mọ́ kan ní kíwọ ifá máa gbé mi kò pẹ́ kó jìn ijó bíjó ayọ̀ ọ̀bayọ̀ ó ń kọrin awoyin ifá ifá ń kọrin awoyin elédùnmarè ẹsẹ̀ tó nà ijó fà á ó ní àdúrà àwo kàṣà ìgbà ó ètùtù àwo kàṣà ìgbà àdúrà àwo kàṣà ìgbà ó ètùtù àwo kàṣà ìgbà àgbàbí bí a bá dáṣe o dáṣe o ètùtù àwo kàṣà ìgbà ó. èyí táwọn èèyàn ọ̀sẹ̀ o. ẹ jẹ́ kí a wo ọ̀nà òfìlè e ká wá gbẹ́bọ̀n kalẹ̀. omi bá kún báyìí lómi borí afárá o ìgbífá ìṣẹ̀ ìgbífá ìrọ̀ ìgbígokùn lọ́rùn ẹṣin mẹ́ta sáré gólótó gólótó làlújá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pàjá lẹ̀kẹ̀ sọ̀rùn ẹ̀yà gbọ́ bẹ́ẹ̀ ẹ̀yà lọ léra ọba àlùfọ́ gbọ́ rẹlẹ̀ gbẹ̀yìn àwọn ìyá mi ẹlẹ́yìn nìkan nìkan lọ́rọ́gbọ́n dá sí. àwọn náà ti wá dọ́gbọ̀n òun lé ní o kẹ́bọ̀ yìí fín kẹ́jẹ́kẹ́bọ̀ yìí dà kẹ́jẹ́kẹ́bọ̀ yìí dòde ọ̀run gúregúre. ó yá gbé kalẹ̀. gógógó fẹ́gbẹ́ ní àwọn olóṣì yẹ mẹ bàjẹ́ ṣé ẹ máa ṣí ṣá ó lè máa ṣí. ẹ̀yin ẹ jọ ó ara àbólẹ̀ yín gan ẹ̀yin bí wọ́n ní kọ́ bá gbó kọ́ bá tọ́ lórí àwọn ló wà bàbá ó bà kú tẹ̀lé tọ̀la inú ọkàn ló wà bẹ́yàn bá gbẹ́bọ kẹ́bọ fín kẹ́bọ dájú lé ọ̀hún gúregúre àfi bídìí ẹbọ ọ̀hún bá kanlẹ̀ kí ṣe tẹ́ wá dá lọ́nà ká mọ̀ gbẹ́bọ kalẹ̀. ṣé o máa ṣe ìwọ jẹ́ bílíkì jẹ́bọ ó dà ṣé o ṣú mi o ah. gbogbo ayé jésù tán náà àwọn èèyàn dáṣọ funfun wọn fi ń rán sùtánà àwọn èèyàn dáṣọ funfun wọn fi ń yúrọ jà láìpẹ́ ó dẹ̀ ní fìtì. tó tún máa sùt lára wọn. ẹ bá wọn bàbá wèrè mẹ́ta iná ẹ lọ wọwọ kú ẹ kàn tàbí wèrè tuntun ṣọ́ọ̀ṣì ni. ẹ tiẹ̀ gbọ́ ni ẹ má bàa wọn pariwo torí kò bariwo wá tá a bá tẹ̀ ń sọ̀rọ̀ tá a bá dúró síwájú yín sẹ́yìn ò rí pé ẹ̀ bá wa mú ni. ó ti ẹ̀yẹ kẹ́tì ẹ̀wò kọ́ táyé wọ̀ ǹsìn. àwọn àyà yín kan ẹ̀wò kọ́ tá a dùn sí. ẹ wo ẹ dákẹ́ níbi tẹ́ ẹ dé òun ọmọkọ́mọ tó bá bẹ níbi táwa yìí ìgbàdúmọlẹ ó bẹ. yóò bẹ. béèyàn bá tiẹ̀ gbẹ̀sẹ̀ yóò tẹ̀sù mọ́lẹ̀ ní. bẹ. ogun oníre ọkọ àbíláka yẹ ọmọ ejò olúwèrè àrìgẹ́rẹ́ o ọmọ orógbó wa ọmọ bí wa ọmọ ipò wa ọmọ tiwọ́ ọmọ mi wa o káyẹ̀ kó dẹ̀rọ̀. Eh, kínú ẹ̀ kó dùn kẹrin kó bọ́ o kọ́nà kò sí fún kọ́nà kó là fún wọn o eh, kíjọ́ kó bíjó káyọ̀ kó bá yọ o eh, kó bá wọn ṣe báyìí o ọ̀tá inú mi ò gbẹdẹgbẹdẹ rírí èyí tòkè ni ò dábọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní sísẹ̀ yẹ́bọ̀jà ní mògùn ara àjámọ̀ ọmọ bójú omi ẹkún ajé ẹkún rẹ ló ń sun wọn ló kára lẹ bọdí kó sáré wá ṣe orí ọjà ní dọjà rẹ ìlà ọjà ní mògùn ara àjà mọ orí ọjà ní dọjà rẹ gbogbo tó bá ti dọ̀ kó máa ríre o ire ọlá kó máa tó lọ́wọ́ o ẹ kíjọ kó bíjó káyọ̀ kó báyọ̀ o ẹ bó bá wọn ṣe báyìí o. rèrísẹ̀ kò kárí ọtí náà rèé kó má tẹ̀ kó má tì kínú rẹ kó dùn kẹ́ni kó bá kọ́nà kò sí fún kọ́nà kò là fún kíjó kó bíjó káyọ̀ kò báyọ̀ tabatọ̀ sílẹ̀ adókun kọ́nà kò sí fún gbogbo wa o kí gbogbo ìlú yìí kí gbogbo ẹ̀ kó o kọ́ máa jẹ kọ́ máa nira o kí lè kó dé kẹ́ni kó bọ́ o kọ́nà kò sí o kó bá wọn ṣe o òfé òjèrè awomoro lépo ọlọ́jà kó òjẹ́rán kàsì awomoro níyọ̀ adiabutele olú ọmọ sàlẹ̀ wéré èyí tó ti rìn ní bàbá èyí tó ti rìn ní kọ̀kọ̀ wọ́n ní lọ́dún yìí lọ́ba àdẹni gbangba àdẹni gbangba o ó wà àdẹni gbangba báyìí o torí tá a bá lówó lọ́wọ́ tá a kọ́lé mọ́lé ẹni gbangba la jẹ́ ògùn jẹ́ kó dẹni gbangba ó ti dẹni gbangba. ògùn ló ayé bàbá mi. olómi ńlá fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làṣánlé fi mọ̀ kí mọ̀ ọ́n eh, eh, bóra eh, ògún fún mi lọ́lá ògún má má bá mi jà mí olówó ẹ̀bọ nílé o má má ba mi ja o. ọ̀gáde mi ò ní wọ́ ọtí ogún onírè mi lákàyé ọmọ ojú olúwèrè ọdẹ ògógó tí ì lọ́sàn-án ọ̀dálọ́sùn ni màgbó wìrìwìrì bí jìnnì jìnnì bá dé. àmọ́ àmàgbàlagbà gan ní pápá kedere ògún ọlára wọn máa gbẹjọ́ ògún ajérò wọn sì máa gbàgbó ògún gbẹ̀nà ọ̀gbẹ̀nà òjègi ní mu ògún kàrà wọn máa gbàgbín ògún onígbàjámọ̀ irun orí ní jẹ ẹ má kọjú jẹ o kò bá a ṣe báyìí o kínú ẹ kó dùn kẹni kó bọ o gbà obì náà rèé ẹ kó bá wọn ṣe báyìí o kínú ẹ kó dùn o ilé mo pè é ilé mo pè ilé mo pè ògùn mo pè ẹ kó bá ṣe báyìí kí náà kó nù kẹ́lẹ́ kó bọ́ o kari, o kárí. Ogun ti gbà ogun ti gbà àdúrà ti gbà ni àdúrà ti gbà. bẹ́ẹ̀ ṣe wọlé àdúrà ti gbà. béèyàn bá ti ń bẹ́ǹdì ògùn tóbìnrin wa wọlé ire ni ọwọ́ ẹ̀rọ ló bá dé ó ti káwọn ọ̀rọ̀ rẹ lẹ́yìn o kari, o kari ó kárí obìnrin ọyá ẹwà tọwọ́ bá pò yí bẹsẹ dé yìí ẹ mọ owó pàbí ògùn lẹ. bàbá tó mọ ọ̀rọ̀ sọ. ó gbé ọdún ẹ mẹ. lẹ́nà ló máa fà bóyá ṣe bá wọn bàrẹ ṣe. ó tẹ̀nà wo bàbá rẹ o bàbá bàbá ni bàbá wa bàbá ni bàbá ti là ní. ogún ni ògùn tí a ní lọ́kọ̀ yìí. ó kárí ó bọ̀ àdúrà ẹ ti gbà. ó ṣe bàbá mi. bàbá fìyè sílẹ̀ jàre kí ló sọ yìí ẹni tó wú ọlẹ ó mè mí gan ah. ṣé gbọ́dọ̀ yẹ kiri náà kàn ní. sáyẹn ọba máa fà. kílẹ̀ náà ọba máa fà òṣèré. èmi ní sẹ́yìn náà ọba máa fà gangan. ẹ wo mi dáadáa mi ò tu báyìí lọ. èmi tá à ń wo èmi ti yẹ kí mo ti bọ́ jábọ̀ ẹ̀ bọ́ sílẹ̀. ó hmm. ti bọ́ tó táwọn ọmọdé ti rọ ọ́ èṣù láàlú gangan tẹ owó ẹ ló ṣe kí ni ó ló gbénu tó kù mọ̀lẹ́. ó yà ṣe mọ́ wọn bá ṣe ṣe. jẹ́ kó dà wọ́. o bàbá ṣe wí ni wọ́n ní ògbè sàràbí ẹ̀ ní yàdá yá fóògùn ó ní korúkọ. Ah, bàbá ẹ jọ ẹ dá padà kí ló ṣẹlẹ̀ gan ẹ wo mi dáadáa o àwọn obìnrin wà ìbáyìí nà o ah, bàbá tábà ń pọn yín tá à ń pọn òlé ah, ẹ máa pọn àwọn náà òlé nà kí ló ṣẹlẹ̀. àwọn obìnrin kò wọ́n sọ ọ̀dọ̀ kó wà kíní náà. ṣé ti rí àwọn obìnrin wa kí ló ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ mọ̀ wá kí ló ṣẹlẹ̀. ó dà kí lè fẹ́. ọ̀dẹ̀ báyìí sọ́dọ̀ kó wọ́n ṣe ti á olórí lówó tó darúgbó yín fún yín lówó lórí rẹ ó kárí a wo àdúrà ẹ ti gbà. ẹ kọ́kọ́ kó yẹn wánú ẹgbẹ́ ẹ mo lè gbà lọ báwo ṣe mo lè wá dúró. ẹ kọ́ sù. ẹ dáhà ló ń kọ́ ṣé wọ́n á ìṣeré ń bíbá yìí gbọ̀ngàn. iṣẹ́ kí ló wọ́n lọ kí ló mọ̀ ẹ́ tó ló ń gbọ̀ o bẹ kí fi go a gun ẹ bí sísè wa baba ẹ bá yẹ kó lọ nbibẹ torí tó bá lọ wo a gun bí wèrè kí ló ṣẹlẹ̀ gbogbo ale ale ní fáwọn olówó ìgbà ṣe o bá wà bá wà sí wà bá ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gbogbo ṣe mú ọmọ. ṣètò owó. ẹ wọ́n jà. Ah, owó ń bẹ̀ ẹ wo. ẹ lọ fún wa. àdúrà yìí ti gbà. ijó ti bíjó ayọ̀ ti báyọ̀. àṣẹ àdúrà ni mo ṣe fún yín. àṣẹ mo ń wájà rẹ mo ń wálẹ̀. owó ẹ o. mo ti gbọ́ ìwo ìwo owó ariwo náà nìyí. Ah, ah, kí ni. ìwo ìwo kun okun awokun náà ló wà. ọ̀gbẹ́ni má lọ ẹ wò bí sẹ́rí gbogbo dédé ẹjọ́ ń ṣe yìí ìrètí dé fún yín. àṣẹ. àyè lórí òbí tá o fẹ́ jẹ ìrètí wà obìyàn obìyàn obìyàn ó yà ẹ̀fà. Zainab ọmọ àfa àbólórí burúkú ni Zainab ọmọ àfa ni àbáyé Zainab ọmọ àfa bẹ́ẹ̀ bàjẹ́ ni mọ́sálásí ẹ̀gbọ́n yẹ tó kọ́ mọ́sálásí sí lónìí èmi tí mo jẹ́ kí wọ́n rí kọ́ ni mo rò pé tí ẹ fẹ́ bàjẹ́ ni tó fẹ́ tún lè mọ́ mi lórí ni. baálé ọkọ lù ẹ wò wọn ò ní pa ọ́ tàn yín o ọmọ dáhùn wí ìjọ dáhùn wí hmm. kò mà lóhùn òsè mọ̀ fáwọn awo ọgbọ́n nù ńlá dáṣe la fẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀ àmìlédùà ló kó wáyọ lọ́wọ́ ẹ̀ ẹ má jẹ́ ń tan yẹn bó òfin o. ẹ bó òfin. bẹ́ẹ̀ ń lè tutù o gbà. Hmm. wò mí jẹ́ kí n gbẹdùn lọ́wọ́ rẹ fi gègé balẹ̀ àdúrà wa gbà o. ẹ wò mí bàtà sáínọ̀bù tẹ́ ẹ̀ ń sọ ń pa rẹ̀ yìí ó ti ń ró lárojú o tí bàtà bá lẹ̀ sí ń ró lárojú o ṣe tán tí ó yanu ṣe rí ọ̀tọ̀ ní nǹkan tí mo bá wáyà yín tẹ́lẹ̀ ohun tí mo tún wá ń bálẹ̀ yìí mo wá rẹ́ rí i pé ó peléke. ẹ wo mi ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí òun gangan lèmi gan wá fẹjọ́ rẹ̀ sùn. ẹjọ́ sanab máa fa. àríyé. nìwọ náà tún mú wá. ṣàdédé ni mò ń báyọ̀ bọ̀gùn lọ́wọ́ ló sì wọlẹ̀kùn ló sì wọlé dùrù. ààyè pàbí fọ́ọ̀sà ó ti kéré ó ti gbòbí lọ́wọ́ mi ó ti run jẹ. eré mo pè é. ṣùgbọ́n mo wá sí mẹ́dọ̀ torí ti bá ní kí n bínú tí bá ní kí n bínú èní máa dín wín ọ̀la máa dé nìyàn wọ́n bọ̀ yìí tí ì dé mo wá ní kí n sin mẹ̀dọ̀ kí n tètè mẹ́jọ rẹ̀ wá kí wá fi sùn mo tún wá dé àyìn mo tún bá kàn mí lẹ̀ ẹ wò mí ẹ jẹ́ kí wọ́n wá nǹkan ti sọ̀rọ̀ ọmọ òun. ẹ ẹ ẹ̀yin awo kò ní bàjẹ́ fún yín sẹ́rí bàbá ṣe ní kí bẹ́jọ ṣe gùn láì fẹ́ àbàkan jẹ. á lọ sábúlé. ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ orúkọ tá a sọmọ ẹni inú ẹni ní gbé. sáínà ọ̀bọ̀n máa fà kò lè túlù mọ́ mi lórí èmi mọ ohun tí màá ṣe. ẹ tètè wá nǹkan ṣe sí o jésù tí ń sọ lókìní rẹ kó má lọ rè dúpọ̀ ẹkùn o. bẹ́ẹ̀ ni o mm. torí ogún ọdún tárùn tí ń ṣiṣẹ́ ọjọ́ kan ni kú máa ń gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ kíkú bá wà ṣe tán tí yóò gbàṣọ lọ́wọ́ rẹ̀ o. ìwé kò lóhùn ò pa owó náà bí. lóbùkọ̀ ló pa pé. èṣù tí ẹ ń sọmọ ni àbí bẹ́ẹ̀ èèyàn tó gbésù mi. ìmáàmù wọn ni màá ránṣẹ́ sí pé kó fojú kàn mí. sáínù ọ̀bọ̀ máa pa ó ti wá di kán tó ń jábẹ̀ kódà lójú ẹ̀mí mi kọ́. ẹ káàbọ̀ padà sórí ètò ẹ mọ́ bá wa ká lọ arábìnrin ẹ̀sùn lẹ̀. lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí ìgbà tó gba ìkan lára àwọn ẹ̀mẹ̀wà mi èyí ló mú èmi àti àwọn ìgbìmọ̀ mi bínú la láti lọ jà. ẹ ti ẹ mú ẹni gbogbo ẹ̀rọ ẹ pé kọjá yìí máa fẹnu bẹ́ẹ̀ ni ìyá ṣe jù ọdọ ẹ máa kú ọdọ ẹ jáwé ẹ ṣe ìwúrú ọdọ ẹ máa.

bá jáàbù mo ti bọ́ sílẹ̀ mo ti bọ́ sọ́tà náà mo bọ́ sílẹ̀ ìwọ fúnra rẹ dẹ̀ mọ̀ pé iṣu gbẹ́nu mi ó gbẹ́ gbọ́gbára mi wọ́ mi láì bọ́ jẹ́ bó ṣe wà ẹ́ èṣù máa ṣẹ́ bí bọ́jú. dáadáa ni àbọ̀lọ́ ìburúkú ni ẹni ṣọlọ́ yìí ni àbọ̀lọ́ ìburúkú àbójú àwẹ̀rẹ̀ ni. ọ̀gbẹ́ni wá bí eléyìí tó wọlé lọ ó ṣe ni o tí gbogbo yín bá bẹ àná bí máa bẹ ni. ogun sori bẹ́ẹ̀ mi ṣe wà yìí máa ń bẹ́yọ̀ bí akọ ajá ni. tó bá lọ bí ìgbà orí ẹ yí. ọ̀gbẹ́ni jẹ́ ẹni tó bá pọ́ gúnugún kì í kádùn ẹni tó bá pọ́ kàlàwàgbọ̀ kì í kọ́sù wọ́n lọ́ máa ṣẹlẹ̀ tó ikú. àdéṣùrù àgbààgbà àbórí ẹyin àwa ló sọ pé kí gúnugún kan gbágun àbó ṣe ìyá ẹ jẹ gúnugún àbí wọ́n jákàlà wọ́n bí ilé tó lọ yìí wọ́n wọ́n náà lọ sí ni ló ti yẹ msc e gold kò sí irú àbọ̀ tó bá dé pẹ̀lú àwọn ayé àtúnṣe kiri àtẹ tí tí tí ìyá ní gbogbo ìdàbọ̀ sílẹ̀ àbá o àbá. ọmọ wẹ̀sùn ẹ fi wọn lẹ̀ sórí eléyìí tẹ̀ ń wo yìí ó bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ tí wọn bá ṣe nǹkan tó jí nǹkan ò ṣe rí ojú ayé kí ni ojú ayé kan tó jí nǹkan ò ṣe rí ilé iṣẹ́ ọmọ ìyá yìí ni ṣebí ọmọ ilẹ̀ tèmi ni ó dẹ̀ ṣẹ̀ mo dẹ̀ fi jófin kí wá ti yín tó wáyé pé mo wo ti ọlọ́run mọ́ yín lára ni tó àmúlẹ̀ wo ta àwọn ọmọ yín tẹ̀ ń tọ́ lé ẹjẹ́ pé mi tó fẹ́ lóko yàn lọ́rùn lẹ́ni monday ó yẹ kí parí méjì ìlú yín lára. alaye alaye alaye alaye ẹ má lọ tọ́lọ́ ọmọ alẹ́ lára yẹn pa alaye aṣígun aṣígun alaye aṣígun alaye aṣígun. Oh! sà ó okay okay okay ambulance ambulance yes basics basics. dúró kí ló dúró láti sọ mo fẹ́ kó o lajú ẹ̀ dáadáa ṣé Zainab ọmọ ọ̀dọ̀ ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ni àbí Zainab ọmọ mi nítorí mi mọ ọmọ tèmi bí kò ní mess up alaye sọ̀rọ̀ sign up gbélé ni mo sọ sign up ọmọ afa àbólórí. my friend ah. my friend. Is she the one? Yes. Are you sure? Only. Take pick out. Ah Ah! ah ah friend, I don't know. Take her up. Take ah ah ah ah ah kì sí lọ́wọ́. Alájà alájà alájà lọ́yọ̀. Akọ̀ lọ́wọ́ mú mi. Ẹ má yóò kúlọ̀ dàdí. Kúlọ̀ dàdí. Kúlọ̀ dàdí. Kúlọ̀ dàdí.

ọlọ́pàá ti kó gbogbo wa mo ti dèrò ẹ̀wọ̀n nínú ẹ̀wọ̀n ni mo ti pàdé àwọn adigunjalè ṣùgbọ́n nígbà tí mo jáde ni mo darapọ̀ mọ́ wọn. ṣe máa gbá mi létí náà why n kẹ́ ṣe máa gbá mi létí báyẹn for what i don't like this this this is bullshit man. ah lè fa gbòòrò lè fa gbòòrò rọ́bìṣì ẹ̀ fẹ́ gbá mi létí. o fẹ́ na ọmọ mi ẹ̀ ni náà sọ fẹ́ na ọmọ mi ẹ̀ ni wàá tó bá tún ṣe bí wòye máa tún ṣáà ní mi etí ẹ̀ máa dì èmi ni wọ́n pẹ̀ ń gẹ̀ àbúrò rí burúkú lélẹ́yìí. kí ló ń ṣe kókó náà ah ó dé farabalẹ̀ náà ah òṣìbàgbà létí náà ah do you expect me to slap him for wetin? Uh, Why you go slap him now? Shut up! Ah. We just shut up. Ah. Rubbish wogan wogan sọ. Kí ló dé tó Kill ìgbà létí? Kí ló dé kí ló dé tó ní Why you these people don't keep on time at all? Àwọn bẹ́ẹ̀ àdúró àdúró àdúró dẹ́yìn àárín ọ̀sán What's up with the létí for what purpose? Oh guys, eh, calm down. Akílódé ah, fẹ́ máa pariwo mọ́ arín sìn. Eh? Ẹ jẹ́ ká máa dúpẹ́ pé operation yìí ti ẹ̀ wà successful already ẹ understand Okay, ẹ wọ àwọn ọlọ́pàá yẹn bó ṣe ń pọ̀ ṣe wa yẹn tó bá yẹ kó mú wa ni kí lẹ́rù kó máa ṣẹlẹ̀ àbí ok wọ́n lọ yìnbọn fún ọ̀kan nu wa tí kan tí kan tí kan ti drop nu wa what do you think is gonna ṣe ṣe ṣe pé argument yìí ó máa wáyé ni kò lè wáyé náà àkínú ṣe yín náà bá ṣe wáyé gan àti save. all because of uh, keep on time. see guys let me tell you something kò sí ẹni tá lè blame fún yẹn you understand you don't know what happened and we can't be discussing that here. you know what you know what okay? you know what. okay please calm down. you know and what please next time. I beg you, hmm. don't do that again. It is wrong. Yeah, how could you slap him? It is wrong. It is totally wrong. I actually slapped him because he was he was so sluggish. He was too sluggish. It's all right. Hey it's guys, Just hey be calm. Guys, okay? Hey guys. Please. Hey guys. You know what? This is a successful operation, but we have no time. Ah, Kolima Dosi by. Let's forget about guys, the argument. Please, let's move. Let's go. Let's move. One love. One love, guys. One love. One love ṣọ́ọ̀ṣì ẹ̀ ni wo má dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ ah tó bá ṣe pọ́ lọ́wọ́ bẹ ṣe ipa rírí ilé ìgbà lọ́wọ́ ẹ̀ wàláhì ó máa kú kú oró ni lálẹ́ àmọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ìyá ẹ̀ guys movement let's go. ó jà flag go go go. mi ò sọ wípé o máa rí ìgbà láàbù. mi ò ní lè ṣe ẹ̀rù ìjọ tó lọ lọ́wọ́. o bá rí ìgbà. mi ò tó bẹ́ẹ̀ mi ò tó bẹ́ẹ̀ o. yéé ẹ ṣe mi kí ẹ jò fún mi ẹ ṣe mi ẹ ṣe mi mo ti ka ẹ ẹ ṣe mi. Get down. Ah. Go down. Go down your ah. news. Ah. Owó. Owó náà sọ bàbá. Owó kẹ. Owó jáde náà náà. Owó kẹ mi ò rà. Owó wà ní mọ́tò. Ó wà lẹ́gbẹ̀ẹ́ náà. Ah. Ah. ah. ah. Ah. Ah. Mi ò mi ò mọ̀. Ah. Ah. Ah. Ah. Ah, lie. Me ò parọ́ mi ò mọ̀ pé kọ́tẹ́ ń béèrè ni ah, mi ò gbọ́ tẹ́lẹ̀ ni. ọlọ́rẹ́bù ẹ ti ah, ah, parọ́ Me ò gbọ́ àwọn olórí burúkú tẹ̀ ń pa fún wa nílùú yẹn pa ẹ tún pa déjò débi ikú àdé agbẹ́yìndé kò tán ẹ ṣèlérí fún wa ẹ máa ṣe mi ẹ máa ṣe mi mo fẹ́ ṣe mo mọ̀ ẹ ṣe ẹ fẹ́ ṣe ẹ máa ṣe lọ́rùn ẹ ní ikú rẹ̀. ẹ pé. parẹ́pẹ̀ yá gbé ìjọba lẹ́gbẹ́ sáyìn ọ̀gbọ́n mọ̀ wá sáti lẹ́ẹ̀bì yá. Bẹ́ńlá sojúdé. Gbogbo ẹni tí ó ṣe. Ikú ń bá ọmọ àmì ọmọ òfúra. Mo wọ́n tí mò ń wò ní ìyá rẹ̀. Ó make sense o operation tá a fẹ́ lọ ṣe yìí kò sí awakọ̀ kan wa rárá at all mo ti gbé sí google map rẹ̀ ti ṣe gbogbo calculation mi a ní wàhálà rárá a máa lọ just fully a dẹ̀ máa jáde successfully tí ò ní sí ewu kankan ẹgbà kan tí mo sọ fún yẹn gbà Eh? ẹ ẹ má fọ o ẹ má fọ rárá mu àpẹlú ọlọ́run à ah, eléyìí ọbẹ̀ tó ti sọ. yíyá nigga. nígà nígà you know òun sọ ń sè wípé ó ti ṣe ní everything ó dẹ̀ rí pé kò sí obstruction fún díò tó à ń lọ fún yìí you know I keep for a living you know ó ti yẹ mi ìdẹ̀ ní fẹ́ anything tó yẹ pé ó mọ̀ struck to her. kí ló ń ṣe náà ṣé ò ṣe é ni ah, kó o gbọ́ fígọ̀ tá a fẹ́ lọ gbà bẹ́ẹ̀ yẹn ó pọ̀ gan ó tóbi gan àtijọ́ ta ti ń sọ̀rọ̀ operation yìí ni mo ti ń ṣe ni mo ti ń gbá ìsáṣì lórí ẹ̀ front and back back and front you know ni mo ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ ah, kí ló ṣe ẹ mi ò ń sùn ó yẹ kó mọ̀ nǹkan tí bá múlẹ̀ ó yẹ kó mọ̀ pé confam ni ó ti yẹ yín sìn ẹ má dọ̀lọ̀ ẹ̀ ara. normal àkọ́kọ́ ìkọlù bá kọ́kọ́ ṣe o ti ṣe mélòó mélòó mélòó kan tá a ti rí to confam but sórí nǹkan tó ń ṣe mí research yẹn mo fẹ́ kó gbá dáadáa kó má di pé irú fuck up tó ṣẹlẹ̀ ní last time táwọn ọlọ́pàá ń lè wà tó di pé à ń sáré kiri kó má lọ ṣẹlẹ̀ again ó lóò ti wọ environment yẹn ó tight. make i tell you something nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ ẹ̀ wọ́n fẹ́ mú iṣẹ́ wa lẹ̀ ṣé you understand bọ̀ eléyìí tá à ń lọ yìí èmi ti mo ti make up mind wípé anybody tó bá kọ̀ lọ rìnrìn wèrè lásán ó ké ó kọ̀ lọ rìnrìn tí ò kàn make sense lásán ọmọ ọmọ wọn dágbére lọ́jọ́ yẹn o mo ò ṣeré o so ẹ jẹ́ ká wà determine ká lè ṣe kí ni ká lè wà focus. lílọ tá à lọ yìí àwọn ẹ̀pà tó wà nílẹ̀ tí ó bá tó ká lọ wá kùn kó pọ̀ gan. yóò yóò ń dọ̀lẹ́ ni kábẹ́ mi ṣùpá máa yín everything. ẹrù wà nílẹ̀ ẹrù wà nílẹ̀ bí wèrè ẹni bọ̀ bá ṣe é mayama. Uh, you know what tó bá ti dọ̀rọ̀ lówó dé you know i don play with money mi ò dẹ̀ ń jò pẹ̀lú owó but just let us do a clean job but mo notice wípé à ń sọ̀rọ̀ Zainab sọ̀rọ̀. tí ó mọ̀rọ̀ owó tá à ń sọ ń pa ẹ̀ ni à ń sọ òdẹ òun ṣe bíi pé owó yẹn pọ̀ létí ẹ̀. ẹ ó lè máa ní nǹkan tó máa sọ. Ah, tó bá ṣiṣẹ́ dọ́là tó bá ṣe sí náírà o mọ iye tó jẹ. ẹ ó lè máa ní nǹkan tó máa sọ. girl what happen talk to her. say something. well ẹ̀yin guys yìí mọ̀ mi o ah, mo bọ́ ìjáàbù sílẹ̀ mo bọ́ sùtánà sílẹ̀ mo wá gbé ṣùwọ̀ ṣe rò pé easy ni èṣù tó gbẹ́nu èmi Zainab máa fàgọ́ lásán kò ṣe kéré mi ẹ dẹ̀ pé èṣù ń gbẹ́nu mi gan síbẹ̀síbẹ̀ ohun tó bá sọ ni mo ṣe ń tẹ̀lé mo sọ fún yín guys ìrìn àjò fẹ́ rìn iṣẹ́ àní sọ náà bẹ́ẹ̀ kẹ́ gbàgbé ẹ̀. for what reason. Ah? ojú tó yẹ mi lọ́wọ́ wò náà ṣó ti gbà tẹ́lú tó bá fà o bọ́rọ̀ owó tà sọ ni. kí ló tẹ́yìn guys ń ṣe báyìí. ẹ ẹ filẹ ẹ filẹ ẹ filẹ àwòrán ilé ẹ jẹ kó máa ẹ jẹ kó máa pọ̀ fọ níṣó ṣó ò ṣeré ni àìwọ́n máa sọ fún àwọn pé ká máa lọ sọpẹ́ṣọ̀ ká máa lọ ṣe ṣó ṣó wà ókè ṣá kí ló ẹ ṣé tó bá rẹ fún ìta. ó ti sọ ó ti mú jẹ ògbàgbé tó gbọ́ fígọ̀ ni kò ṣe náírà dọ́là ni ó pọ̀ gan. stop ẹ a máa lọ sọ operation ẹ. Ah, stop ẹ kò bọ́ọ̀lù ẹ̀ mẹ́jọ àwọn àṣebẹ̀ mọ̀ ó ti gbọ́ tọ́kí ńlá ó ké lọ fún wa o lọ. Ah, bàbá yìí ṣe bẹ́ẹ̀ yẹn ah, ẹ̀yin náà mọ̀ yóò gbúdọ̀ yín rẹ̀ lọ́bẹ̀ ṣé kò yé yín ni tí wọ́n bá fi ọ̀sán bẹ̀ gbogbo yín náà lẹ́wọ̀n owó kò ní dùn lẹ́nu àmọ́ tó bá ti jẹ́ tajé ń sọ yìí tá bá ti ló ti yá ìyá yín náà ń tẹ̀lé yín náà nìyẹn ó ti yá ká máa lọ náà ṣe ni. a ti bá a ti dé already. ẹ̀rọ ìwọ ẹni oníjọ ojú ilé náà ṣe ni. àmọ́ torí ohun tí ń bẹ́ẹ̀ ó pọ̀ ọ̀rọ̀ tá fẹ́ lọ kó yìí ó ṣe iyebíye wọn ò gbọ́ wọn ò gbà sí mi lẹ́nu ní ìjọ jẹ́ pé ìgbà tá a máa lọ ẹni àkọ́kọ́ wọn pa ẹni èkejì náà ó bà á lọ. Monster! 있겠다. 옥로 시별로. kan ló ba ìrìn àjò yìí jẹ́ fún mi àmọ́ olóòtú ṣé bàbá tó wá ṣerú èsì mi tó da ìrìn àjò ayé mi rú fún mi olóòtú ṣẹ̀rọ pé ó ṣeé ṣe fún mi láti dáríjì wọ́n. tó ó ti tó hmm, àwọn àgbà ní àrírú eléèrí amọ̀fin ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni tìmẹ̀dọ̀ arábìnrin ó ti tó ẹ̀yin aráalé àti ń gbèyàn wá sórí ètò yìí ẹ̀rí pé lè ṣe kambọ́ọ̀kì tó lórí ètò móhùnmáwòrán ti múlẹ́rọ́ hmm, ẹ dákun ẹ fèyí kọ́gbọ́n o ẹ fèyí kọ́gbọ́n iléeṣẹ́ móhùnmáwòrán ti mú lérò hmm, àwa ni a ní kọ́ńbọ́ọ̀kì lórí ètò ayé ìrìn àjò ayé ẹ̀dá ẹ orúkọ tèmi ò ọlátúndé ọlábàmíjì ìdògbélé mi jẹ́ alọ́mọ̀sọ́jọ́ ìdọ̀mí ọkùnrin ìdọ̀mí dúdú ìbọn rẹ̀ dúdú ẹ máa pàdé wa lọ́sẹ̀ tí ń bọ̀ tó ẹ ṣe o ẹ fìyí kọ́gbọ́n ó this thing mad gan o. Ah máa bí life get ṣe lọ. ọdọ wà tragic kan ah, but ah, kí ni ọ̀fẹ́ ṣe láyé kò sí nǹkan tá a lè rí ah, oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ kọ́lọ́ ṣáà máa ṣọ́ wa. àmì o àgbàdúrà. mo ní láti sáré dé tv station yìí mo ní láti rí ọmọdé mo ní láti rí mo ní láti rí. ẹni ẹni ọlá. yes bros. ẹ̀gbọ́n ṣé kò sí mo ní láti dé tv station yìí kíákíá. ẹ má pè ń gbà yẹn. ok ẹ má pè ẹ má pè ẹ má pè. mo ní láti débẹ̀ ó wà. ẹ sọ fún ọkẹ tó jẹ tó jáde. màá máa rí ẹ níta. ẹ wàá mu tó wà yẹn tó wà lẹ́mọ̀. no no no bá mi pack everything. ìbẹ̀rẹ̀ láàbí ta ló máa mọ̀ pín ọ́ ìbẹ̀rẹ̀ láàbí ta ló mọ̀ gbẹ̀yìn ọ́ ìbẹ̀rẹ̀ láàbí ta ló máa mọ̀ pín ọ́ àṣẹ̀dá náà ni lókùn yẹn ìbẹ̀rẹ̀ láàmọ̀ kò sẹ́ni mo pín ọ́ ẹ dákun ká kí o sì rẹ̀ pín ọ́ òṣèlú pẹlẹbì ẹgbẹ́ àwọn aráyé wọn mọ̀ pé òró inú ẹ̀ ó ga. ẹyọ kankan wọn ti ẹ lójú dáadáa àbí ṣé kò yọ kankan ó yọ o ẹ fún mi lákàtí nọ́mbà yín kí transfer owó sí ọmọ ilé káàṣì rẹ ọtẹ ẹsẹ kọkàn kọ lọgbọ gidi ọlọ́wà tẹ̀ ṣe ẹni gbọ́dọ̀ sọ wá àjọ. akọni ah tẹ́lẹ̀. wait and see wait and see wait and see wait wait wait wait. wait sir wait sir ẹ pa iná mọ́tò yín you are welcome you are welcome welcome sir. ìbáṣọ ya eléyìí tó ṣe program lórí tv yín sí ni mo wá rí. Ah. ṣé ní studio wa mi báyìí ní mulero tv ẹ jẹ́ má bínú àwọn ètò táwọn àṣẹ bí ó pọ̀ rẹpẹtẹ ní múlẹ́rọ tv táwọn àbí àwọn ṣe program ẹni tó bá gbalé lọ́wọ́ ẹ̀ tá máa gbalé padà fún àwọn àṣẹ àṣẹ program ẹni tó bá ń wọkọ̀ òun ojú olúwa fún ọmọ bíbí àtúnṣe ẹ̀ náà mm. ẹlòmíì tá pé kò dówó lọ́wọ́ ẹ̀ ṣá màmá fún ọ ní owó bonanza bonanza instagram ẹ ẹ wọlé wá wò ní gbogbo ẹ. èyí tó ń ṣe programu tó sọ̀rọ̀ nípa ìgbésí ayé ẹ̀ ni mo wá wò ó ah. méjì tó ń ṣe gangan mo ní kí n wá wò ṣó ti wà ń bí ni àbó ti lọ. Ah ìtàn máa sọ gbèsè àyè wọn tójú wọn rí wọ́n ti parí ẹ̀ lẹ́yìn yẹn ti ẹ̀ ṣàkóbi ní sí ni ẹ̀ parí ẹ̀ lọ́nà ni. ẹlẹ́dàá mi tábàjẹ́ ọ̀rọ̀ mọ́tà sọ yìí ọmọ rẹ̀ abẹ́ ẹ̀yìn ẹ̀ ó tó báyìí bí yàn bá jókòó sórí ẹ̀ bá jókòó pẹ́ tẹ́ bá gbọ́ long life and society òun ló ní kẹwàá ló wà dé gbódùtò àwọn àjọ báyìí bí yàn bá sẹnu dé wọn kó má jẹ búrẹ́dì fifty thousand báyìí. ó dà ẹjọ báwo mo ṣe lè rí àdírẹ́sì ilé ọmọ yẹn gan-an torí mo fẹ́ kí wọ́n important gan gígọ́ ọmọ yẹn. ṣé ẹ̀gbọ́n tí mo sọ́dí oyin ò darí kọ́ fún yín làpẹ́ ṣáájú ń gbé studio ni ẹlúgbẹ̀tì lèmi wà studio bíbá lèmi gbé. a ló lè fún mi ní àdírẹ́sì mo fẹ́ rọ́ọ̀mù yẹn gangan báwo mo ṣe lè rí. ẹ má lọ mí fún àti mọ̀ orí èèyàn tẹ́jẹ́ sẹ́kẹ́ ló lè fún yín fún tẹ̀sẹ̀ á yín nọ́mbà á fún yín gbogbo àdírẹ́sì ẹ̀ ló máa. ṣé mo lè lọ rí sẹ́kẹ́tìrì yẹn. ẹ wá ẹ stay at home ẹ fọ́lọ́ mi wá lọ kọ́ ọ bọ̀wì torí mi mọ orí ìyọ̀tẹ̀ tẹ̀sí. àti mọ̀ wọ̀nyí ẹ bá àkọ́rúkọ yín àtàdírẹ́sì. Rakiesi. Rakiesi wa o. Rakiesi. Ìyá àti tẹ̀ ń béèrè yìí wọ́n gbé ní nọ́mbà thirty two Akínwálé Ọmọgòrí Ọlá Street ní àgbègbè Ọlá níyọnu ẹ ṣeun ẹ ṣeun gan-an ni mo really appreciate. you are welcome sir. iléeṣẹ́ náà mo máa lọ wájú òkè òkè lẹ́ máa lọ ẹ máa mọ̀ ṣe ni ẹ ní ìmọ̀ ẹ ṣeun gan-an mo ìtàn tó fà ní ọ̀rọ̀ nìyẹn ohun tó fà ní ọ̀rọ̀ ṣóhun náà rẹ̀ ọ́. Miracle. Ta ni ilé béèrè? Ah! Kí ni kí ni? Eh, eh, Bísí ilé ìpàtí wa. Kí ni? Ọ̀nà. Eh, Bísí ò ti wá. Bísí ò ti wá. Ọ̀rọ̀ fún mi lọ́la rẹ̀. Ah. Aláàjì mo fẹ́ rí. Aláàjì ro máa rí. Bẹ́ẹ̀ni. Èyí ṣe ni ẹ lè rí ó jáde àwọn bóyá àwọn èèyàn foro lè kúrò nígbó ni. ní sùúrù ní sùúrù jẹ́ kí yẹ̀sì ta lè fẹ́ rí. ààrẹ ẹ̀yin gangan ni mo fẹ́ rí. ok èmi nìyí. ẹ̀rín mi dùn God bless you for giving me out of your time. Um, sorry, sorry. Um, Alhaji, Ọlọ́run á pọ́n yín Go straight to the point. Uh ah, -huh ṣé ó máa larí mọ́ yín ni àbí kò máa rí ìwé eléyìí rí o. àti ò yá èmi nìkan lára mi yá. ṣe inú ilé mẹ́sẹ̀gì kan ni mo ní fún yín. ok gbogbo. god bless you. ẹ jẹ́ ká lé ìsíta pẹ̀lú kó ti ṣe ń ṣe yìí o. ó ti yá wuli prayer ò pè. go ahead. sorry jàre àwọn ọpọlọ ò pè tó tèmi. ah. n tó ṣe àgàngàn ni pé ó ní ẹnìkan ó fẹ́ gbé ìgbésẹ̀ kan lórí pé tó máa ṣe èyí mọ́ wọn ni. aláàjì máa bẹ̀ wọ́n. nìṣó nìṣó. ẹ̀jẹ̀ yín ni ó fẹ́ gbé ìgbésẹ̀ kan ó wá tako ìlànà títí yín ó ti ẹ̀yin wá wò pé ẹ fẹ́ kó gbé but our advice no sorry not advice, understatement. I will employ, oh sorry, understatement. Màá gbà níyànjú pé ẹ kò ṣe nǹkan tó fẹ́. Okay. Come on, play. It's okay, it's okay, it's okay. Ṣé nǹkan tó fẹ́ rí mi fún ni? Yeah. Um, it's okay, mo ti gbọ́ ẹ. Alhaji, ṣé mo lè rí nǹkan tí. Lẹ́gbàá! Ó jáde! Ibi ọ̀rọ̀ máa fara ìjà sí ló yá. Má rànjú burúkú ìmọ̀ mi o. Má rànjú burúkú ìmọ̀ mi o lórí ìjọba bó ti wá òkú má jòrò ràn fi lé ẹ kúrò nígbà wọn rọ ní bí. èmi èmi pápá èmi ò rí ra máa fún mi nìkan. jáàní wá ń ṣe sọ̀rọ̀ ọmọ yìí. ṣé mi kọ́ ni mo fọwọ́ ara mi ṣe ra mi báyìí ọlọ́run máa ṣe àforíjì fún mi kí n ti mọ̀ kí n ti fi ilẹ̀ jẹ́jẹ́ ọlọ́run. Ah àṣìṣe ò máa kọ́gbọ́n àṣìṣe ò kọ́gbọ́n Zainab. <sighs> ẹ pẹ̀lẹ́. ṣé àfa. ẹ̀yọ́ ọlọ́run amòyìn lára dá. àmín. ẹ nínú istihara tí a ṣe a rí i pé ẹlẹ́dàá Zainab ní ń bínú sí yín kí ara yín ó lè balẹ̀ kára yín ó lè yá ẹ máa nílò àdúrà àti àforíjì Zainab èyí tí ń ṣe ọmọ yìí. Zainab ọmọ mi. bẹ́ẹ̀ni bí Allah ṣe kọ ìrìn àjò ẹ ọ̀tọ̀ ni bí Allah ṣe ń kọ ìrìn àjò tiẹ̀ ọ̀tọ̀ ni ẹlẹ́ran ara lẹ́yìn tì ọlọ́run kan náà la jọ ń sìn bí anla ṣe fẹ́ kí ìrìn àjò tiẹ̀ rí bó ṣe fẹ́ kó rí nìyẹn àmọ́ bí ẹ̀ ṣe fẹ́ kó jẹ́ iṣẹ́ tí ọlọ́run rán ni ẹlẹ́dàá ẹ̀ fi ń bínú sí yín. àfa ohun tí mo ṣe náà bí ẹni ń gbèjà ọlọ́run náà ni báwo la ṣe máa bí ọmọ sílẹ̀ mùsùlùmí tó máa yà wá ya ohun tó yà yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ìtìjú ló jẹ́ fún mi. aláàjì ọ̀rọ̀ yín yé mi àmọ́ a lè gbèjà ọlọ́run jà ẹ̀sìn kan náà náà là ń sìn lóòótọ́ ẹran ara wa kò ní jẹ́ ká fẹ́ gbà bẹ́ẹ̀ ni pé kí ni ìdí tá a máa fi bímọ nísọ ewúrẹ́ tó máa ní pàgùtàn ló fẹ́ lọ yá tá dáàfà ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe ẹ ṣe mo dúpẹ́. ọlọ́run yóò dúró tì yín ẹ jẹ́ kí mi tẹ̀síwájú àwọn ètò àdúrà tó tún kù àá tún máa ṣe. ẹ bá mi kàlàjà àtọ́mádé. ìlànà ní gbogbo rẹ̀ ìbẹ̀rẹ̀ lánà kò sẹ́ni mo fi ọ́ ẹ̀dá tó bá kíyèsí ọ̀rọ̀ yọ sẹ́ni ọlọ́run ẹ̀dẹ́ máa ní o ah, ah, ọlọ́run ò ṣe gbèjà o ò ṣe gbèjà tó jà rẹ gbé kábíyèsí ọlọ́run ah, ìbẹ̀rẹ̀ láàmì ta ló mọ̀ gbẹ̀yìn lọ. ìtàn tó fà ní ọ̀rọ̀ nìyí o ohun tó fà ní ọ̀rọ̀ ṣóhun náà bẹ́ ọ àti pé ohun tó bá wù ní ṣe lọ́kàn nígbà mìíràn ohun ẹjẹ́ à ń ṣe tẹ̀rín tayọ̀ kóhunkóhun má ṣe dí wa lọ́nà láàárọ̀ tí a túbọ̀ tán ni o ohun tó fagi ọ̀rọ̀ rẹ̀ ń pè lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ kò ṣeé gbọ́ pọ́nmọ́ ṣe rọ tó bá jẹ́ ẹ̀yin iṣẹ́ máa gbà ó. tó bá jẹ́ ẹ̀yin iṣẹ́ máa gbà ó. Zainab mo béèrè òun náà ṣe wọlé ni. ó sàn lọ́gbọ́n kan ṣe máa gbà ó. ìtàn tó fà á ní ọ̀rọ̀ yìí ó ohun tó fàdí ọ̀rọ̀ ṣóhun náà rẹ̀ ọ́. ta ni. ta ló mo ti ń bọ̀ mo ti ń bọ̀. ọkàn nígbà mìíràn òun ẹjẹ́ á ṣe tẹ̀rín tayọ̀ kóhunkóhun má ṣe dí wa lọ́nà o. gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ máa wọlé bọ̀. káàárọ̀ tí a túbọ̀ tán ni o. How are you doing? I'm fine. Where are you? I am Olamilekan. Kí ló fẹ́? Níbi ọdún lọ sí program ni mo ti get address ilé yín. Mo ní kí n wá bá ẹ sọ̀rọ̀ ni. Mo dẹ̀ wo program yẹn. Well, nítorí pé o sọ̀rọ̀ tiẹ̀ síta ló yẹ kó rí bó àìmọye àwọn tó yẹ pé ọ̀wọ́ tí wọ́n gan ju tiẹ̀ lọ torí pé wọn ò sọ ayé ò mọ ẹni tí ń pa wọn ṣùgbọ́n ní gbogbo nǹkan tó sọ náà kò sí tó ti bàjẹ́ ń bẹ̀ bọ́ nǹkan tó kàn ṣe tó dùn mí níbi títà dẹ̀ tó nípò ní dáríjì yẹn kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ṣùgẹ́t so má bínú kò kàn try kó take it easy please that's the best thing you can do for me please just forgive your dad please please for almighty Allah sake please come on send it to kọjá ṣiṣẹ please. I'm sorry. Take it easy. I am ready to come into your life. Just take it easy. Take it easy. It's okay. Huh? It's okay. It's okay. It's okay. It's okay. Ẹ ti bẹ́ẹ̀ jẹ́ ńlá, bàbá rẹ̀ náà kọ́ mọ̀ wá sátidẹ́ẹ̀dì wá. Kánlá fojúdé. N ó pẹ́ni tí ó ṣe. Ikú ń bá mọ́ mi ọmọ òfurá. nothing there. Oh, Ogbe no carry. Lord in the high. Ẹ̀mí tó ń lò ó yàtọ̀ o. Ẹ̀mí tó ń bẹ lára o. Ń lè ṣe dúró dè. Mo ṣe jẹ́ ẹ̀jọ̀ gbọ́ngbọ́n ìwà òwúyàmù. yọ. ẹgbẹ́ òǹgbò owó ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo sàwọn sódò. ẹ ti fẹ́ ṣá ńlá bàbá rẹ̀ fẹ́ yá fẹ́ gbogbo ọ̀lẹ́kọ̀ọ́ ìgbà yín lọ́gbọ̀n mọ́ àgbà ti fẹ́. gbọ́dọ̀ ṣe àfẹnifẹ́ kó mm, àfẹnifẹ́ kó mo mm, fẹ́ nífẹ́ kó kò bẹ̀rù kò rọ́yàn kò dúró de kó ìbẹ̀rù ikú.